You do well for me, oh, Mongole. You do well for me, oh. Ẹ ṣeun gan you do well for me, oh. Mongole, ẹ mà ṣe o. Ẹ mà ṣe o. Daddy wa, thank you, Father. I can't thank you, Lord. I can't thank you enough. I can't thank you enough. I can't thank you enough, Daddy. Thank you, Father. Eh, eh, eh, thank you, Lord. Thank you, Father. Thank you, Jehovah Almighty. Good morning. Thank you, Father, for this moment. We worship you, Lord, because you are the Alpha. You are Alpha and Omega. We worship you, our Father. You are worthy to be praised. You are Alpha. You are Alpha. and Omega. We worship you, our Father. You are worthy to be free. We give you all the glory. We worship you, Father. You are worthy to be praised. Thank you, Father, for this moment to worship you, Lord, because you're God. Thank you, Lord, because you have started a good job in our home, in our country in our surrounding. Thank you, Lord, because you have perfect everything that concerning that nation. Thank you, Lord, for your son you have chosen. Indeed, you elect. Indeed, you choose. Indeed, you put in position. Lord, we thank you, Lord, because you answer prayer of the good people. Thank you, Father, because you are God. You are a faithful Father. We appreciate you for everything you have done in our life and for what you are going to do again. O Lord, be thou exalted, be glorified forever in Jesus' name. O oh, Lord, this morning, O oh, Lord, take total control. In the name of the Father, the Son, and the Holy Spirit. I want to speak, for Father, speak through my mouth. Direct this platform, direct this tongue, direct me, Lord. Honor your name. Father, let your name be glorified forever. In the name of Jesus. Thank you, Lord, because you are promising. You are promised to turn every stone out to soft heart. That the heart that never remember people yesterday. Thank you, Lord, because you promised love. Thank you, Lord, because you say you shall do a new thing and it shall show forth immediately. Thank you, Father, because you are God. Thank you, Lord, because you answer prayer. Hallelujah be unto your name in Jesus' name. I dip my mouth into the word of God. I dip my mouth myself into the favor of God, the authority and the power of God this moment. Whatever we decree on this on this platform today, let everything be uh, I mean established in the name of Jesus. When we lose, lose them. If you ban, ban them. Father, my God, and my Savior, we want to speak direct our tongue in the name of Jesus. Turn every heart, everybody heart that are going to listen today to flesh out in the name of Jesus Christ. Mo gbàdúrà ní pé gbogbo ọkàn tí ò gbọ́ mi lónìí, Olúwa àti náà tí a kọ sí olórí orílẹ̀-èdè wa. confusion. Any confusion spirit, we break you loose. We cast you out. We reject you in the name of Jesus Christ. I will nullify your power in the name of Jesus Christ. Because the Bible said, in the presence of the Lord, there is a fullness of joy. In that nation, there shall be fullness of joy. Because I wish my country good, the goodness and mercy also shall locate me, shall possess me, shall possess my children, shall possess any man or woman that, that love me, that shall possess my platform. In the name of Jesus Christ. Oh God Almighty, you have started this good job. Father, continue, perfect whatever we have lost. The Bible says pursue. Instead of David, he said pursue now, overtake and recover back whatever they have stolen from you. Oh Lord God Almighty, we want to pursue. We already pursuing and then we want to overtake. We want to recover back whatever the enemy has stolen and so shall it be. We shall recover. Nigeria, listen to the word of God. You will recover. Recover your glory. Recover your destiny. Recover your goodness and peace in the name of Jesus Christ. Thank you, Father, because you are dára nígbà tí orílẹ̀-èdè náà bá dára wọn ní fi èmi Bọ́lá Fọláṣadé àti ọkọ tí Ọlọ́run bá fún mi àti àwọn ọmọ tí Ọlọ́run bá fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi wọn ní fi ṣàwátì lórúkọ Jésù a ò ní ṣe lásán bẹ́ẹ̀ ló mà ti rí kò ní yípadà gbogbo àwọn ènìyàn tí ó bá wọn ṣiṣẹ́ ní àkókò yìí ó yá o ẹ máa jẹ́ olóòtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ló sọ fún wọn bẹ́ẹ̀ ní bá wọlé mo gbàdúrà fún ọ pé o ò ní ṣókú o ò ní ṣe àṣetì ọ̀rọ̀ yóò pọn ọlé ṣàmì sórí platform yìí the almighty God will answer you he will open the gate of heaven and we pour blessing upon you. The Lord will shower you with his glory, with his power, with his presence, and so shall it be. You will not be rejected. Your word, the word that comes out from your mouth, shall be honored. When you decree, it shall come to pass, so shall it be. And the Lord will create his fear into your heart, and so shall it be. Good morning, everybody, this morning. You are welcome to this platform. My name is Bola Folashade. At this moment, multi-purpose name. I'm a preacher of the gospel. I'm a truth seller. Also a businesswoman, an evangelist, you know. <laughs> Many like that, okay? But good job. We are here to present and to tell you nothing on this platform, but the truth, okay? The truth haunts. It's like injection, but injection or injection or bitter, uh, I um injection that heal pains, you know. When you get it first, it give you pains. But after some time, when you digest it, it now bring what? Healing to your system. So it may be hard, but we, we know what? We say the truth. And don't ever dodge the truth, you know. It may haunt you at that moment, but it's going to favor you at the end, okay? So, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ni, Bọ́lá Fọláṣadé lẹ́ẹ̀kan sí ló ń kí yí o. Mo ní pé ẹ yo ẹ̀kúlé ẹ̀káàbọ̀ ẹ̀kú gbogbo ìyálẹ̀ta ẹ̀káàárọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àmì ní ọ̀sán bẹ́yẹ̀ ọ̀sán lẹ́ni ẹ̀káàárọ̀ ní orílẹ̀-èdè canada gbogbo ìlú tẹ́bá tí wò wá àkókò tí ẹ wà i greet everybody and i hail all of you but this message is specially strictly for my president the able president you know what <laughs> About six months ago, they are just calling him Aṣáájú. Everybody talk anyhow. Everybody yarn, mm, mm, including, you know, uh, because for, but, but my own, oh, he has a reason, okay? Uh, don't count me. Those of you who normally say nonsense, ah, Auto Bola but last time, that's story. But before then, there's something that happened. But before a few months ago, a lot of people, they yarn, a lot of people, they do something. But they lost changing. When two, tí Ọlọ́run bá dáa, tí ọlọ́run bá wọlé rẹ ó ní lọ́gbọ́n tí ó dé ó máa yàtọ̀ ó ti yẹ mẹ́ẹ̀ and when God send you will know surely that this person God has sent and it's ordained for the position okay aha and nobody I say no power of darkness will be able no plans of the enemy no plan of your ojelo and wicked war that never love the citizen will come to pass over Asiwaju and our president so the letter strictly for our president our dey do dey stop coming nọṣà akọ̀mọ́ máa tó wọlé donate. ìyẹn náà ni pé tẹ́lẹ̀ ẹ̀mọ̀ kan Ah, ọkùnrin kan wà nínú bíbélì ẹjẹ ìṣìná ẹjẹ wa oníṣòwò ni ó ní owó ó ti yẹ yín story mo kọ́kọ́ fẹ́ sọ díẹ̀ yẹn a máa sì ní ẹ lè kà á anytime number one I appreciate you sir aṣáájú bọ́lá ahmed president bọ́lá ahmed tinubu your excellency appreciate you for the good job bẹ́ẹ̀ ni àwọn kan ti retí ẹ eh, maybe after some time ah it's going to be do kìnnìkan kìnnìkan no <laughs> bó ṣe má máa lọ nìyẹn bó ṣe lọ kó máa lọ bẹ́ẹ̀ ó yá máa bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ ẹ má bínú sáà tí n bá dárúkọ yín àná orúkọ mọ̀mùsí aṣíwájú president Bọ́lá ẹ máa bá ṣẹ̀rẹ̀ lọ ọmọ àbíbá máa bá ṣẹ̀rẹ̀ lọ ọkọ olúrẹ̀mí máa bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wà lọ́rùn Tinubu máa bá ṣẹ̀rẹ̀ lọ dáàdì ẹ máa bá ṣẹ̀rẹ̀ lọ you are doing great ó ti yẹ iná you are doing great we going to recover that is it only pursue and overtake and recover by whatever they are stolen some people dey believe they are wicked you know when they dey forget because they don do things in the ways of God okay but Ọlọ́run fi àdìlọ wọn àwọn kíni àwọn ènìyàn so ti yẹ ọkùnrin kan wà nǹkan tá a fẹ́ sọ ní àárọ̀ yìí ká tó continue nǹkan tá a fẹ́ sọ ọkùnrin kan wà tábàkà ìwé Luke orí kẹẹ̀ẹ́dógún that Luke chapter fifteen verse eleven from verse eleven to thirty-two so But you, you can read that uh, Bible, you can read the verse. But he's talking about a, a business. There was a man who had two sons. But this time around, kì í ṣe ọmọ méjì. Plenty pikin, plenty boys and girls. Bẹ́ẹ̀ni, builder, bẹ́ẹ̀ni, builder not what, not a killer. Builder, but you know, bẹ́ẹ̀ni, <laughs> ẹ máa gbọ́ o. I hmm. was going to talk to the sons also, but you know, as a father. <laughs> there's nothing you can do àti mọ́dá inú bá ti rí àwọn ọmọ ọlọ́run orí orí orí ọmọ oríṣiríṣi ló ṣá wà torí àwọn míì wọ́n máa bá wọn mọ́ wọn nígbà pé wọ́n ń jealous wọn ni they want to deep they want to separate them from their father from the people who wish them well they don't know that actually those people are telling them things that are trying to change their mind they actually hating them they love I mean they they jealous them but they don't know that àwọn ọmọ là ń sọ sí o àwọn ọmọ tó ń deceive yẹn <laughs> ó ṣẹlẹ̀ sí wa <laughs> ó ṣẹlẹ̀ àwọn tó ń dẹ̀ wọ́n mẹ́ta mọ̀ wọ́n àwọn tó ń kọ́ nípa láì dá àwọn náà ló kọ́ àwọn yìí o àwọn tó dá gbé ẹ̀rọ àwọn yìí o àwọn yìí o àwọn yìí àti ìmọ̀ o ṣùgbọ́n gbogbo yìí pátá ẹ̀yin tí ẹ̀yin kiri tẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀dẹ̀ tí ìrẹ́bí láti ṣe gbogbo yín tí ẹ̀ ẹ̀ káṣíwájú ti mi rí lá gbogbo yín lọ gbogbo kì í ṣe àwọn tó bá ti ronú padà àyẹ̀wò àwọn torí ọmọ pọ́lígà ọmọ onírọ̀kùnà yóò padà wálé ó ti yẹn yín ó padà wá lọ́jọ́ àwọn tó bá sọ pé a máa yù ní ọ̀rọ̀ ọṣẹ́ màmá tó sábẹ́ wọn kan láti finá ó ní ẹ̀yin tẹ́ bá fẹ́ máa finá mọ́ Tinubu ìjọba Tinubu lásìkò yìí o gbogbo àmọ̀ yìí o àmọ̀ yìí o àmọ̀ yìí àtúnyìmọ̀ gbogbo yìí tẹ́lẹ̀ máa finá mọ́ Tinubu lábẹ́lẹ̀ gbogbo yìí àgbàlagbà kò nílẹ̀ sí àyè kò nílẹ̀ ṣe kíni kò nílẹ̀ sí àyè kò ṣe yí kò nílẹ̀ sí àyè bọ̀tẹ́ jẹ́ ká sọ fún dádì jẹ́ ń sọ fún dádì mi àwọn ọmọ yín ti wálé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ àwọn ọmọ yín wálé wọ́n wá ó ní wá o gbogbo ọmọ tó ti sàkólọ ẹ wálé o ẹ wá wọnú ọkọ̀ kí ọkọ̀ tó kún ó yá aṣáko wálé o gbogbo aṣíwájú máa ń pè à ń pè fún aṣíwájú mi ìdálálẹ́ ayé o pẹ̀lú alẹ́ gbogbo àwọn tó ń gbọ̀n jẹ kí òun ní ìṣọ̀tá ìjọba yìí o ó yá wá o gbogbo ọmọ Tinubu wálé o ẹ wá wọnú ọkọ̀ kí pòsì o tó pé hmm. ẹ tètè wá o kó tó pé tó ti yẹ irú ẹ torí ọmọ yàtọ̀ sọ́mọ àlè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọmọ yàtọ̀ sẹ́rú ọmọ nínú <laughs> àwọn kí àmọ́ wọ́n ti dé à <laughs> ń bọ̀ wọ́n promise náà wọ́n ti dé bẹ́ẹ̀ ni <laughs> so à ń lọ bá yẹn jẹ́ ká continue so gbogbo àwọn yẹn only there was a man who has two sons ó ṣàtìyẹ yín hmm. and because of him himself he said who I mean, how many of my fathers, you know, this story of, uh, because there's no time, I'm going to drop my daughter at school, okay? I'm coming back for another spot. What I'm trying to tell you this morning, when you read, because according to the book of Luke, Luke chapter 15, from verse 1 to 32, you understand me? Also, you can also read Jeremiah, okay? But we are talking this morning that, that is wow, àwọn ọmọ irú àwọn ọmọ yàgbẹ́ pé mo ti ń jáde láti gbà tí èmi ti wà kò ṣe to mo ṣe bẹ̀rẹ̀ sí sọ i'm saying it ẹ má tiẹ̀ bínú dáàdì there was a time <laughs> ọlọ́run dáríjì mi èyí tí lè ṣe pé dáríjì but dáàdì wọ́n fi wọ́n fi wọ́n fi ṣìwà wọ́n ṣe i mean wọ́n wọ́n tẹ̀kẹ̀ bí kí ni wọ́n kọ̀ wípé ọmọbìnrin yìí bọ́lá yìí mo like dáàdì mi because at that time gan nítorí àbọ̀dé wọ́n fún mi lówó rí kò jẹ́ kí n sọ̀rọ̀ fún àbọ̀dé bọ̀ tí wọ́n fún mi nítorí pé tó o bá gbowó tẹ́lẹ̀ gan ọlọ́run lè ṣe ìyanu tó ti yẹ ẹ̀ ẹ̀ torí mo mọ̀ pé gbà ẹ̀ ń tó ṣe ètò èjì ló jà àwọn èèyàn kan ló try láti you know because actually their target is àtiwájú our president to be coming láti eliminate but ọlọ́run ò gbà so ti yẹn bẹ́ẹ̀ yẹn nígbà tí ọlọ́run bá dẹ̀ ti gbéyàn borí ọmọ náà onínàkúnà ní tòótọ́ ó lọ sọ́dọ̀ bàbá ẹ̀ àmì ó gba ogun tiẹ̀ ó lóun àkàndùnmí jáàsì náà kí ni ọmọ yẹn tún wà tó tún kú fẹ́ kó lè bàbá ẹ̀ kó tún lè yà ká pé ń máa fi wẹ́tí wọ́tí sí ìtàn ó tún lè yà <laughs> báwo ni ọmọ ọmọ ọmọ èèyàn gidi ẹ ẹni tó wẹ̀ jù bàbá mi tó wish mi wẹ̀ bàbá mi ò bá ájú ó ti yẹ yín bẹ́yẹn wọn ò bá ẹlòmíì ájú bọ̀ tí bàtọ́ bá rí i pé politisi ó máa kó sí ìyá ló máa máa já sí ọlọ́run níjà tí yóò já sí ìyàwó tí kò tá ṣàǹsọ náà ni pé wọ́n padà wá bàbá wọn sì ṣe kí ni ó gbà tọwọ́ tẹsẹ̀ because wọn bàbá yẹn ò ní jẹ́ kí iṣẹ́ wọn kó jóná ó ti yẹ yí bẹ́yẹn kò ní jẹ́ kí iṣẹ́ wọn kó ṣe kiri kó jóná dàtí sùsẹ́ ọlọ́run kan fẹ́ mú kí bàbá gbọ́n kó ṣe kiri kí ọkùnrin padà because anytime you see your children ego ṣẹlẹ̀ sí mi I am a living testimony I know what I'm talking about ó ti yẹ yí bẹ́yẹn tó bá rí ọmọ ẹ̀gbọ́n níta ọ̀dọ́ ohun tó ṣe ń dùn ẹ̀ wá kọ́ màá ní ẹni tó bá wù kó ṣe bọ̀ wá tó máa wù pé ọlọ́run ṣàlù ó ti yẹ bẹ́yẹn bọ̀ tó ṣe kí ni wọ́n gbà padà àdéhù máa ń bọ̀ dé àwọn náà wọ́n ti ṣe kí ni mo rí wọn ní àná wọ́n ṣe sixty ṣáà náà ni wọ́n ṣe sixty mi tẹ̀ rí torí mi ò sí lórí Facebook tí mo wà ń lẹ̀bọ̀ mi ò tiẹ̀ wà lórí Facebook títí tí bẹ́ẹ̀ yẹn you understand me but nígbà tí mo wá rí létà mi ah ẹ gbà mí o àwọn ní àtàmì ẹ̀bọ̀ tìgbà tí mo wá tẹ̀mí ti lọ mọ́ mi ò fẹ́ mo lè fẹ́ kàn relax for some time máa ṣe happy birthday happy birthday to our Lagos tẹ̀mí the former Lagos state governor akínmi amọ̀dé yes ọmọ ìpẹ́ aláàrọ̀ ọmọ ògúnmọ́dẹ́dẹ́ apá kan yín Ondo ẹ̀pẹ́ eh, bàbá so I greet you I hail and lágbára ọlọ́run yes ọlọ́run gbogbo ọlọ́run tó máa ń sọ àṣìṣe èèyàn the ìyanu the Lord will turn every miracle I mean mistake to miracle in the name of Jesus there will be peace in the name of Jesus Christ and those are because àwọn ẹlòmíràn you know what some people they really jealous of ẹni tó bá ní good relationship then ẹnìkan máa àlá á máa advice wọn pé tó máa ń dá ọkọ yẹn náà má dá bàbá yẹn ló má dá yẹ yẹn lónà a lè make ẹ lò ìsì so? yóò ti wà tó ló ti wà lọ́rùn yín jù You know they be telling máa ń sọ bẹ́ẹ̀ fọmọ wọn sọ bẹ́ẹ̀ fáwọn tó máa ń gbé jọjọ close just to deceive you just to destroy your relationship just to make you sad to put this one in sentence and put this one in trouble also you understand me but thank God because ó nígbà tí mo dá ìkó lọ sí òní padà ó ló dàbí àlá ó lè ní wọ́n kún fún ẹ̀mí bẹ́ẹ̀ ni wọ́n dàbẹ̀ tó lálàá ìyẹn mi pé gbogbo àwọn èèyàn tó ti lọ náà tó sọ pé there is nothing good that can come out of you again they now see that God has made this nǹkan tá a kọ sọ kọ́ lọ́run sọ níta àwíkọ́ lọ́run wí you know what now recover back you recover back kì í ṣe owó nìkan kì í ṣe gbogbo nǹkan tí àmì àwọn ilé àbí kọ̀ọ̀kan tó jà àti ọmọ tó ń jí o àtẹ̀tọ́ àwọn tó ń gbà lọ o àtàwọn iṣẹ́ tẹ̀ ṣe táwọn ẹlòmíín fẹ́ jókòó lé o tọ́wọ́ ìpẹ́ṣẹ́ ìwọ ló brain tí tó bá tó bá tó bá ṣiṣẹ́ kan tán some people want to sit on it you understand me wọ́n fẹ́ wò pé tí òun nìkan ni but thank God for the good deed whatever you sow you reap that is it you because àwọn náà mọ̀ pé you cannot wọn ò lè afford láti lose yìí àdúrà kan tí èmi fẹ́ gbà fara mi àti wọn tó bá wà lábẹ́ omi lónìí tí ò tí ì jẹ́ nǹkan olúwa ṣe mí ní ẹni tí àwọn èèyàn ò lè reject bẹ́ẹ̀ ni some people bẹ́ẹ̀ ni ṣe mí ní ẹni tí àwọn èèyàn ò lè reject there some people nobody can reject him now nobody can reject him again he cannot be rubbish he cannot be talked to anyhow anyhow mo sọ ni if a son cannot reject him a daughter cannot reject him àwọn biological one they cannot reject him because he is a father and it's a person God has chosen because God is in his life bẹ́ẹ̀ni and His own father wọn gidi ǹjẹ́ nǹkan tẹ bá ń gbọ́n mi ẹtẹ lọ́ọ̀fù ẹtẹ láìkì kì í ṣe láìkì lọ́ọ̀fù náà ó ti yé so wọn gbogbo wọn pátá mo ti bẹ̀bẹ̀ fún àwọn kan àwọn kan wà tó yẹ pé <laughs> tí wọn àwọn kan wà tó yẹ pé tí wọn bá wà nù kì ó ti yé yín ẹ tọ́jú wọn tó bá wà nù kì ṣùgbọ́n ètò bá wálé wọ́n ṣe ń wá yẹn tí wọ́n dẹ̀ ó ti yé forgive them because ọmọ nínú kùnú ó wà ní fúnra rẹ̀ ló padà wá bẹ́ẹ̀ ni ẹ rí pé Arẹ́gbẹ́ náà ẹni wọn tó sọ pé bàbá mi àwọn ló train mi kankan báyìí àwọn náà ni ẹ̀yin náà ni iṣẹ́ yín náà ni à ń bọ̀ dé àbá mi aṣáájú iṣẹ́ yín ni onímọ̀dé fi láì yí pé àpótí ẹ̀rín ni yín tẹ́ bá ti ń pariwo president Bọ́lá Ahmed Tinubu ẹ máa pe hope àti àpótí ẹ̀rí ah my God in fact let me tell you some people tó bá ṣe mistake dé ibẹ̀ àpótí ẹ̀rí wọ́n rò pé búburú ni ṣùgbọ́n níbi tó bá wọ̀ ṣùgbọ́n rere ní àpótí ẹ̀rí ó ti yẹ ilé yẹn kò síbi tó wọ̀ tí ò ní yí padà sí rere ni kì í ṣe fún búburú ó ti yẹ ṣùgbọ́n àpótí ẹ̀rí fún àwọn tí ó bá jẹ́ èèyàn búburú a máa ní iṣẹ́ tó máa ṣe fún ọ náà ni ọlọ́run ní ẹni tó bá ti jẹ́ ẹni rere a ó ṣe a ó ṣe bí ẹni rere sí i èyí tó bá sì ti jẹ́ ẹni búburú bẹ́ẹ̀ ni ọlọ́run yóò tún fẹ́ ara rẹ̀ wọ̀ bí ẹni búburú mo sì gbàdúrà pé gbogbo àwọn ọmọ tí ẹ bí biologically àti àwọn tí ẹ bí síta àwọn political sons and daughters lórúkọ Jésù wọn ò ní jẹ́ burúkú fún yín lágbára Kristi olórí burúkú ah, ọlọ́run mi dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ tí bá ti ń sọ̀rọ̀ mi bá don't ever don't those of you useless boys don't be say you like my big shares toasting don't insult me if you insult me lọ bèrè dáadáa platform yìí ibi tí a máa ti ń uh, a a uh, nice gonna be bad, but at the same time disciplinary àníwá àgbà bullshit you don't talk like that to me because there's nothing to suffer. Oh, remember a lot? Oh, there's a alert o I torí mi to ẹ ti understand hey? so be careful when you're on my platform delete yourself before I kí n tó delete ayé ẹ̀ sọnù okay so don't say nonsense to me kò sáwọn ẹgbẹ́ níbi ó gbọ́ we are talking to the president we are talking to the leader I mean the president We're talking to the government of Nigeria and olórí burúkú yín ẹ má máa ṣe wọ̀nàwọ̀nà káàkiri má jẹ́ sọ̀rọ̀ burúkú sáyé here. okay má jẹ́ sọ̀rọ̀ burúkú sáyé ẹ̀ so be careful kẹ́rù kó mọ́ra ẹ̀ lọ́rú kí wọ́n fà we talking to the president use oúnjẹ bí olórí burúkú àbí wèrè kọlù ìyá call ni. When you finish, just give me. Huh? It's hot. You can see the way I'm sweating like anything. So, aha. Okay, only lè tán it now, but fún mi ní towel kan kí n kọ́kọ́ fi nu ojú mi Let me use this one. Let me use this one. Leave it. Let me use it. Sorry. No. Let me use this one. The towel, I think all of them are in the bathroom and they want someone in the bathroom. In the washing machine. <clears throat> so bí a ṣe sọ ní ẹ̀kọ́ yẹn so iṣẹ́ yín sà ó ń bá wa lára mu ó ti yé yín so àpótí àsọ̀rọ̀ àpótí ẹ̀rí àsọ̀rọ̀ recover pursue and overtake pursue and overtake yẹn we are trying to pursue overtake so àwọn iṣẹ́ tí àwọn area kan náà wọ́n sọ̀rọ̀ nípa plane ó ti yé ẹjọ́ ẹ mọ̀ pé ó máa fẹ́ máa yan àwọn ministers ń sìn àwọn ministers mi ò mọbi tí ẹ̀hẹ́ wọ́n fẹ́ máa yan àwọn ministers ẹjọ́ sà ẹni tó bá máa fẹ́bọ̀ <laughs> èmi ẹ̀mọ̀ Lagos ni Sarah Èkó ni Èkówó Ìgbìlẹ̀ especially Lagos I mean Lekki state tí a máa dá sílẹ̀ yẹn area Lekki state ibẹ̀ yẹn ni Lekki state náà máa wà ẹ ti understand but kò tí ì ṣe sí Lekki state tó ti yẹyin Lekki state ẹ mọ̀ pé area bẹ̀rẹ̀ náà ni à ń bọ̀ à ń bọ̀ dé ẹ ti understand Lekki state so ẹni tó bá máa jẹ́ minister Canada tó máa mi ní òsọ mínísà kọ àbáṣẹ́dọ̀ ni mo fẹ́ sọ sorry àbáṣẹ́dọ̀ Canada ìmọ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ sí yan àwọn àbáṣẹ́dọ̀ sí so àbáṣẹ́dọ̀ ìjọ àwọn tó máa fẹ́ bọ̀ mẹ́ àwọn kan ti pọ̀ ọlọ́pàá fún mọ́tí tí pẹ̀lú mẹ́ṣáà ti understand àwọn tó máa fẹ́ bọ̀ mẹ́ ok ni mo fẹ́ ìjọ sà dádì kò sí eyín ẹ̀yẹn so mhm. àwọn lára àwọn tí èmi ń tẹ̀ ti máa ń plead fún for long long time àwọn náà ni Akínwùmí Ambode kò sí because at that moment tí wàhálà yẹn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ náà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn táwọn olùkọ́ yẹn bẹ̀rẹ̀ lábẹ́lẹ̀ táwọn èèyàn fẹ́ cut everybody all your boys away from you and your girls yes they wanted to cut all of them away from you it was a plan but àti dárúkọ wọn lánàá tó máa àlè máa jórúkọ wọn lẹ́nu anytime ẹ ti mọ àwọn tó ẹ mọ àwọn tó ṣe so ẹ ti understand they want to cut all of them ètí ò bá dẹ̀ ṣe cut but thank God àwọn yẹn wọ́n rí wọn cut kọ́ má bàa pa wọn náà wọ́n eliminate àwọn míì so uh, you know what i'm saying but we thank god today everything gonna be alright so ẹ má gbàgbé so minister ti abasero tí ó bá máa wá sí ìlú canada kó jẹ́ àwọn tí mo dẹ̀ ti sọ fún yín àwọn tí ó bá tí ó jẹ́ jẹ́ mọ̀ pé nínú àwọn team tó lọ yẹn you actually have your personal boys and girls that are working that they been working even some of them yóò fẹ́ dárúkọ tó yẹ pé they been pleading them even talking they still love they love you so much they hey, so àwọn kan dẹ̀ wà irú àwọn yẹn you you know consider them as eh, any other thing but àwọn kan wà bẹ́ẹ̀ pé alábọ̀dé àwọn burúkú ẹ̀ don't work with them at all mo dẹ̀ like gbogbo pátápátá gbogbo nǹkan tẹ́ bá ti ṣe eléyìí tán sí àwọn plane wọ́n ní àwọn plane àwọn kan wà tó ní private jet in fact the way we going to get money because now gbogbo àwọn tí owó tó ń yá tí wọ́n kó lọ sẹ́yìn odi tí wọ́n sẹ́ni káàkiri tí wọ́n tún fi wage war against àwọn you know we don't want to talk deeply but gbogbo ẹ̀yẹ yín ṣá ó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo wọn àwọn tó bá ti ra private jet púpọ̀ nàìjíríà yẹn tí wọn ò dẹ̀ san tax ok tax yẹn eh, account àwọn èèyàn nísìnyí àti gbogbo àwọn tó display lot of wealth at that time tí ìjọba tó lọ yẹn tó display lot of wealth àwọn tó kọ́ resort tó ṣe oríṣiríṣi àtàwọn tó jẹ́ pé wọ́n personalize pé ìjẹ̀bú ló ń wà eh, fúlàní ló ń wà all those things bẹ́ẹ̀ yẹn ṣọ́jú yẹn like they are personal ìjẹ̀bú people are personally their are favour at that tenor you know they are tenor but thank God ilé ìkó ṣe travel government ele um, man of the people ni for everybody east west and north and south so ti eyin meye so ti eyin meye so àwọn gbogbo wọn pátápátá ṣe ti rí ti torí tí èèyàn tí ọmọ nítòótọ́ mi ò yẹ mi ò kò yẹ kí n lo ọ̀rọ̀ yẹn kì í personally i cannot use that word that verse for me in the bible to talk to them but because they They are your they are your boy, they are your sons, they are your person, they are younger than you. And that is why yesterday ago, àwọn kan tó fẹ́ máa gbé, àwọn kan níbi ìbàdàn tó fẹ́ máa gbé, tó fẹ́ máa gbé ẹnìkan sórí wọn. Mo ṣe rí picture tí mo gbé jáde yẹn, you understand me, a ṣe ń wá ìta máa tún ṣe, yóò ti yé yín. So ẹni kíkẹ́ni tó bá ti mọ rẹ̀ ní ọmọ tó sì ti mọ rẹ̀ tó padà wá sílé, yes, they have been, they will be welcomed, and they will be treated like also wọ́n wá tún ṣe kí ni wọ́n tó ẹ̀ tún ṣe party wọ́n tún celebrate pé náà wà á ń pọ̀ sí ó ti eyín bẹ́yẹ hmm, ó padà wálé ó ti lọ na ó ti ṣe ṣùgbọ́n ó padà wálé ó sì ṣe kí ni wọ́n tún celebrate ara wọn and that's what I saw yesterday for people to Nigeria to know the citizens of Nigeria to even know that there's everybody wants to work with the anybody tó bá ní issue pẹ̀lú àbí anything pé there is no going to be a fight everything going to be alright we are one we can work together you understand me àtàwọn tó bá ṣe election tó bá tó bá lose you understand me you don't need to be waging war against the system if you love the system you love the ccc so you go to work together and make things happen and i thank god so much because ọlọ́run ti kó ọlọ́run lo bàbá ẹ wo mú with age wọn wọ́n wà ní ọ́fíìsì wọ́n máa ṣiṣẹ́ two ọ̀tún ni wọ́n lọ ṣeré kò ṣeré moscow sẹ́ẹ̀ torí pé nàìjíríà kò ń ṣe ibi tí wọ́n máa sọ pé iná àwọn èèyàn kò rẹ́rìn kò ṣe àwọn èèyàn kan máa lọ sí pé wọ́n fẹ́ kó epo obìnrin kò sí gbogbo yẹn no more bullshit no more nonsense no more jàgbàjàgbà no more jàgbàjàntis you understand me ìṣàṣíwájú àwọn olówó àbẹ nàìjíríà dẹ̀ máa ṣíwájú ní giant of Africa they will lead because orúkọ máa ń roni oríkì àti máa roni ọ mo sì dúpẹ́ pé Bọ́lá lórúkọ tèmi náà ń jẹ́ mo tún jẹ́ kí ni Fọláṣadé mo tún bí ṣèyí lọ́mọ mo tún wá ní ọmọ mi tún jẹ́ Olúwarẹ̀mí lẹ́kún so àwọn nìkan ni wọ́n gbé orúkọ yẹn ọkọ Olúrẹ̀mí Tinubu bẹ́ẹ̀ ni bàbá ṣèyí bàbá Fọláṣadé bàbá àbíbá bàbá ọmọ àbíbá àti Baba àbíbá you understand me so he's a leader so I appreciate God for your life for the good job àwọn kan ti retí pé kò ní sí tó bá ti yá sí wọ́n máa máa ṣe kiri kan wọ́n máa ṣe eh, wo wọn àwọn tó wà ń bẹ̀ wọ́n ti lówó kò ṣòwò ni wọ́n ń wá torí pé even olo i mean the, the her excellency the wife of the the first lady of Nigeria sọ pé my husband is rich our family is rich We are not looking for Nigeria's money. We just want to help Nigeria. The resources of Nigeria belong to all Nigeria. That statement, eh, yeah, that money belongs to everybody. Kò ṣe pé some people be personalize it, giving it to their friend, giving it to their family, giving it to their siblings, eh, making it know everybody. Kò no ni wọ́n ti bá sọ pé ah, o, ẹ rí pé eléyìí, ẹ ti sọ̀rọ̀ eléyìí, ó láìpẹ́ wọn. He has sown a seed. That is why lay your foundation very well it's a giver ṣe rí oore tí wọ́n ṣe àti dáadáa tí wọ́n ṣe ó pọ̀ ju burúkú lọ torí pé kò sẹ́ni tó dẹ̀ wà láyé tí ò níwà kan tí ò tó burú ṣùgbọ́n thank God for the grace of God upon his life and you can also pray for his grace at this ó ní ìgbé ó ní ògo ìgbẹ̀yìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ that is to say your spirit your good spirit your good deed it will also many when you are getting old but ẹlòmíì ìgbà tó bá darúgbó ló máa di panaki ó ti yé a lè dárúkọ àwọn míì a lè dárúkọ àdárúkọ tó kọ́ màdàpá disrespect àwọn kankan àwọn kan wà wọ́n ṣe darúgbó wọ́n di panaki jùgbà tó wà lọ ní kiri lọ ṣùgbọ́n àwọn ọlọ́run ṣó ti yẹ yín àwọn èèyàn fẹ́ẹ́ rí ìṣòwòtò ọlọ́run la rí adúpẹ́ fún ọlọ́run iṣẹ́ rere ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run sì máa parí rẹ̀ ní east west north and south gbogbo apáta kò ní jẹ́ tábà kò ní jẹ́ pé ìjẹ̀búrò òun àmọ́ àfẹ́bù eléyìí ẹ̀kiri kan torí gbogbo ẹ̀yìn ìjẹ̀wú tẹ́ gbọ́ owó ń gbà yẹn gbogbo owó yẹn bó ṣe mú acc e torí èmi tó bá ní kẹ́mi sọ̀rọ̀ sí màá sọ̀rọ̀ màá tún break table torí pé nígbà yẹn ṣe rí bọ̀bọ̀ tó wà mẹ́yẹn wọ́n bá yé kàkọ́kọ́ jẹ́ fún ni wọ́n set it up and me investor story lára àwọn tó sùn mí eh, ẹ́ sọ story wọ́n bá yí ètò àkọ́kọ́ jẹ́ fún ni kán bá lè gbé òun ẹ ti understand lẹ́gẹ́lẹ́gẹ́ wọ́n wá fi ń destroy ẹ ti understand bẹ́ẹ̀ hmm. so òbò tí gbogbo èyí tẹ́ máa ń fẹ́ sọ̀rọ̀ tẹ́ máa fẹ́ máa criticize ìjọba Tinubu tí kẹ́ máa máa tag mi àná wọn mi ò fẹ́ kórè yín mi ò fẹ́ kẹ́ ẹ lọ mi ò fẹ́ kẹ́ ẹ gbà kó lórí o ẹ ṣọ́ra yín ok yín aha a máa sọ fún yín treat whatever that is happening right now anytime tí wọ́n bá bẹ̀rẹ̀ corruption kì í ṣe pé corruption máa ti dèkẹ́ máa sọ pé they going to corrupt they going to corrupt all of them ti lókòsí tí wọ́n fẹ́ kówó lọ tó ti yẹ iná what you don't know ni pé they have money those ones they are not going to corrupt I tell you I can boldly tell you okay àwọn tó ṣòro jù ni pé kó mọ àwọn to burú jù ni pé àwọn to dẹ̀ majority àwọn tó bìtì ẹ̀ gangan tó máa ń bìtì ẹ̀ ní àwọn tí ò tí ì lówó tí wọ́n tí ì tán nǹkan wò rí tó bá fi dán wọn lẹ́nu wò báyìí wọ́n máa fẹ́ jókòó pa síbẹ̀ <laughs> mi àbí kí n dárúkọ ṣé n dárúkọ ni mi ò fẹ́ dárúkọ wọn ò dán wọ́rí wọn ò tiẹ̀ ifá wọn ò ṣe gómìnà rí kan tó lọ ṣe nǹkan tó ń wọ́n ṣe débẹ̀ báyìí wọ́n ṣe kíni wọ́n grab ẹ̀ wọ́n fẹ́ lọ nẹ̀ wọ́n ṣẹ̀ south báyìí nẹ̀ wọ́n máa fẹ́ máa gbàdọ̀ bálẹ̀ bàbá wọn ó ti ilé yẹn ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ <laughs> oh god <laughs> oh god olúwa ṣe because some people said those who nominate first who nominate Aṣíwájú actually hate Nigeria but I love Nigeria the people àwọn yàrá thank God pé we are not we are not pretender some people pretend <laughs> they are saying things that is not real but we say wọn Ọlọ́run àwọn òde wa sọ nípa ojú tiwa àsọ tó bá jẹ́ ojú tiwa àbí tó bá jẹ́ pé nǹkan táwọn èèyàn sọ fún wa á kàn máa you know but àṣẹ nípa tójú wa ṣùgbọ́n ojú Ọlọ́run tá a fi rí àti ẹnu Ọlọ́run tó sọ tó jọ jáde ó sì ní ayé àti ọ̀run yóò kọjá kékeré náà rẹ̀ kí ó kọjá láìṣe Ọlọ́run ẹ̀ ṣe i can feel ó i can see everything tọ́ni ara tọ́ni ara tọ́ni ara for my nation kì í ṣe nation kì í i can see everything tọ́ni ara for good tọ́ni ara tọ́ni ara for my country yes and for me also Toba, o bá ti wíṣọ orílẹ̀-èdè náà dáradára yóò dára fún ẹ o ó ti yé bẹ́ẹ̀ forgive the betrayer forgive the betrayer Mm, kò sí problem àwọn èèyàn náà ló sọ pé kí wọ́n ṣe kí nígbà yẹn wọ́n fẹ́ fi kákọ̀sí wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ ṣàwọn wọ́n fẹ́ ṣàwọn wọn ò dẹ̀ mọ̀ pé you can know. you can know. it's not good to build on somebody's foundation you can't build on somebody's foundation and don't bite a finger that fed you and don't try to be wiser than your boss okay even tó bá wá di lọ́la tó bá ó lè wà successful ju teacher ẹ lọ but don't you know before you be kó tó mọ̀ nǹkan kan Teacher, ẹ̀ ló kọ́kọ́ ti yé bẹ́ẹ̀ so wàá ṣì sí respect the teacher. ó ti yé bẹ́ẹ̀ so respect the betrayer kì í they are not there eh, mm, mm-hmm. but not all of them all of them are not good èyí tí ò bá ti ronúkúwàdà irú èmi ti ń bẹ̀bẹ̀ fún ambọ̀lẹ̀ èmi àti dádì èmi àti president Buhari amen Bọ́lá Ahmed Tinubu eh, mo fojú wọn rí bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó torí ambọ̀dé but quite unfortunate She bí mo ṣe speak tí mo ti ń bèrè fún settlement o bẹ̀bẹ̀ fún everybody yẹn nobody give me time On tí tó ń sọ aṣíwájú hey god hmm. but you know what we continue to do that ó ti yẹ yín mẹ́rin dáàdi àwọn ọmọ yín ti padà wálé bẹ́ẹ̀ ni a ti kà nínú ìwé lùkù lónìí ẹ̀ka dáadáa eh? ó ti yẹ yín mẹ́rin wọ́n tún ṣe ó ti yẹ ẹ̀ẹ́ ẹ̀yin ọmọ gidi àwọn ọmọ gidi náà máa wò pé ah but he is my father now má kàn sọjú nu ṣé má kàn máa jìyà lọ bẹ́ẹ̀ ni má kàn sọjú nu má kàn fọ̀ parẹ́ ni let me go back home jàre who care for bullshit you know. want <laughs> you. ìwọ tó bá kù ó yá wá o gbogbo ọmọ aṣáájú wálé o Keep us ọkọ̀ kí pay. Ah. I shall aṣákọ̀ọ́mọ wálé o. ìṣọ̀tá progress o ó yá wá o tètè wá darapọ̀ mọ́ progress yìí o wá wọlé ayọ̀ <laughs> kílẹ̀ ayọ̀ kó tó kú <laughs> ìjọba yóò ní ṣe é dàbọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni because the good job is you know gbogbo tó bá yẹ sọ wọn ní wẹ́ẹ̀ sí lóyún to get money to do ṣé ẹni tó bá ti yá ó níbi tó kó àwọn owó wa sí ó ní àwọn tó ẹ̀bẹ̀ sí owó àwọn tó máa ní wọ́n fi kiri kan bílẹ̀ ọ̀rá káàsì ṣọ́ọ̀ṣì fún wọn gbogbo yín la máa prove you go to pay back for the innocent citizen to enjoy also. Hmm? àwọn arúgbó tó bá ti yá tó bá ṣiṣẹ́ tí wọ́n ní pension yẹn kékeré àwọn disabled sọ ẹni tó bá dẹ̀ ti jí owó tó bá sọ pé iṣẹ́ allocation kankan iṣẹ́ kan tó bá ní kọ́ ṣe ẹni bá kó death penalty ni o fáwọn tó bá ó ti yé yín <laughs> death penalty o ó ti yé àyè máa wọ gbogbo àkáǹtì gbogbo àwọn tó ní private jet private jet tí wọ́n páàkì sí gbogbo tí wọ́n kó páàkì gbogbo mi tí ó yẹ kí àwárí kíní tí a máa páàkì private jet mi ẹ nàìjíríà kíní wa sáàrí tí gbogbo mọ́tò ọ̀sán tá a sin ọ̀sán owó mi páàkì gbogbo ẹ̀ pátá owó máa wọlé wọ́n sọ fún wa gbogbo àwọn èèyàn tó ti yẹ́lẹ̀ yẹ àtàwọn èèyàn tó pàṣọdára pàṣọdára pàṣọdára pàṣọdára láìsí tó yẹ kí wọ́n tún sọ táàsì kan yẹ kí wọ́n ti yẹ́ yín lẹ́yẹ tó kàn gbogbo ẹ̀ á máa rí k cover back gbogbo tó sọnù ní bó ṣe jẹ́ good morning sir dadi ah mo ti gbàgbé pé dadi mo bá sọ̀rọ̀ àti ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ pẹ̀lú dáàdì wa ọlọ́run kó bá wa dúró tì èyàn pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn orílẹ̀-èdè náà kọ́lọ́run kó dúró ti gbogbo wa pátákorogodo olórí orílẹ̀-èdè tó fẹ́ràn wa yìí ah ọlọ́run yóò dúró ti yẹn ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run yóò bá wa fún yín ní ọdún tó gùn tó pọ̀ sí i lágbára kristi bẹ́ẹ̀ lórí kò ní í padà ṣùgbọ́n nǹkan kan wà ó ní àwọn ṣáàtì kan mo fẹ́ kán bá wa pe attention àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ni attention àwọn ọlọ́pàá sí orí platform sí orí Facebook bẹ́ẹ̀ ni ó ní àwọn kan tó máa sọ pé wọ́n accuse àwọn kan ni èmi padà bọ̀ wá láti sọ bó bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ àwọn kan máa jáde wọ́n máa sọ pé ẹni yìí sọ báyìí báyìí báyìí ẹni ṣe báyìí báyìí báyìí a máa fẹ́ àwọn ọlọ́pàá kan bá wa investigate with immediate effect kó ṣe káwọn èèyàn kò jókòó nìkan máa sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ o àwọn ò ṣe bẹ́ẹ̀ o bí irú kéèsì kan tí wọ́n sọ lánàá nípa Lizzy Anjorin no eléyìí kò ń sí pé mojú ẹ máa close mi eléyìí tó bá ti wà lórí oyè káwọn ẹni bọ̀dọ̀ máa play ẹnìkan pè wọlé sórí live chat ọmọ kan ní orí ọmọ yẹn ń gbé ní London ẹnìkan dẹ̀ pè wọlé ó dẹ̀ ń sọ̀rọ̀ ni pé wọ́n rọ́ọ̀bù pé Lizzy Anjorin ó pẹ̀lú àwọn tó rọ́ọ̀bù rí ní sososo and so place àwọn èèyàn máa fi rẹ́rìn all those nonsense and crime things we don't laugh about it and àwọn nǹkan tá a bá gbé jáde náà tá a bá sọ kí ọlọ́pàá with immediate effect kún bá wa investigate ẹ̀ kí òfin náà wà kò ṣe kékeré nìkan bí ni pé mo ti mọ lágbájá mo mọ tàmẹ̀dọ̀ mo mọ làkàṣègbè kó ọmọ àbọ̀ orílẹ̀-èdè náà jẹ́ tó pé a fẹ́ kí àwọn èèyàn mọ̀ ipe iṣẹ́ nígbà tí aṣíwájú tẹ bá lo ats yín tán kí mọ̀ pé yes ìjọba àyè orílẹ̀-èdè nàìjíríà gba finally gba òmìnira bẹ́ẹ̀ ni pé òfin máa wà everybody will sit down kò ṣe pé mo mọ lágbájá then I can commit crime in society and go scoffing no no no no no no wọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n ṣe sọ̀rọ̀ yẹn mo máa ṣe specially and I will call the torí àlè máa pe DSS àbí ká máa pe ọlọ́pàá àwọn bàbá wa la máa pè president tó bá dẹ̀ tún mi tó bá fẹ́ pè má tún pè Gbàjàní Gbàjàní ẹ má bínú sá o hey God ah God bless Nigeria the Lord has come to do wonder yes the finally the secret of the enemy is out marikapo gbogbo ọ̀tá tó ń yọ orílẹ̀-èdè nàìjíríà ní ìyà àṣírí wọn bẹ́ sí ìta àti kírísítẹ́nì kò ní yọ ẹnìkan sílẹ̀ ó ti yé kò ń ṣe tẹ́ bá máa sọ pé ṣe rí àwọn kí lorúkọ ẹni tó ń fi ṣe sẹ́ni president yẹn kọ́ má bàa sọ pé torí pé àwọn tí bóyá other people yẹn tó bá nominate ó lè jẹ́ muslim kọ́kọ́ rò pé wọ́n fẹ́ muslimized àbí Islamize kini kan sotiye so they purposely because he's a Christian they um, no there's a reason for doing some things just to please some people because Nigeria belongs to everybody you understand me so I don't want to talk deeply into that all right so àwọn cases yẹn kàn máa sọ pé wọ́n ṣe nǹkan burúkú nìkan and àwọn kan kẹ̀rẹ̀rẹ̀ dádì wọ́n ti fẹ́ máa tẹ wọ́n ti fẹ́ máa sọ fún mi pé ẹ tó bá tẹnu mọ́ pé wọ́n ṣe nǹkan kan wọ́n máa wádìí wọn wọ́n máa pọ̀ ọmọ ẹni wọ́n máa para lé ẹ anybody tó bá ti ṣẹ̀ ìjọba ló ní right tó bá jẹ́ pé nìyẹn pààyàn rí ìjọba ló ní right láti pa kò ń ṣe individual so mo dẹ̀ mọ̀ pé irú àwọn kan tá a ti dárúkọ wọ̀nyẹn à ń bọ̀ lórí wọn àti dè so ọmọ mi i have a son in Nigeria but that's why i have a son that doesn't disturb me not to say the truth and some people will be holding me and uh, because i have a mother i have a family in Nigeria some people be holding me i should not talk they go to ọmọ materialize i'm i'm ọmọ mama sọ fún yàn pé i'm going to do this to your child o oh. you going to lose somebody i've lost person before nínú ìjọba tó lọ yẹn ó dẹ̀ pẹ̀lú nǹkan tí ọlọ́run fi bínú sí wọn náà nísìnyí I cannot lose anybody èèwọ̀ ni anybody tó bá try láti gbé ọwọ́ kọ́wọ́ ìran ẹ̀ wọ́n máa parẹ́ ni ìran ẹ̀ máa lọ sí gbogbo ìran ẹ̀ ní kì í ṣe pẹ́ ni ó nìkan wọ́n máa ìran ẹ̀ máa lọ because we are ready to work for this country I'm close I want to be close to Ọ̀wáṣájú to this government not because I want to commit crime I will not commit crime I want to be a good example an ambassador I want to be a role model ẹni tó máa rí tó máa jẹ́ èèyàn rere ni kì í ṣe pé kó máa close mọ́ ìjọba láti ba orílẹ̀-èdè náà jẹ́ àbí láti bo orúkọ wọn jẹ́ kán ba lè máa sọ pé ẹni ló ṣe ṣó ti yẹ yín mẹ́yẹn ìyẹn bó ṣe jẹ́ o ìyẹn bó ṣe jẹ́ láàárọ̀ yìí a rí àwọn iṣẹ́ yẹn àwọn ọ̀rọ̀ wọn yẹn and we don't want people to also be waving in kán sọ pé ẹnìkan ṣe báyìí kán máa sọ pé ẹ wọ́n kírọ́ ni we want proper investigation we don't want ọlọ́pàá kankan to support any ọlọ́pàá that support evil that support crime should be sacked bẹ́ẹ̀ ni gbogbo pension gẹ̀dẹ̀ will be cancelled yes ó máa begin again kò sí èjì tó lè wà ìyẹn bó ṣe jẹ́ o because we want Nigeria to be set we want Nigeria to be okay we want peace to reign yes and they, our government are ready right now to carry the youth along everybody old both old and young dúdú àti pa kúkúrú àti gúgù want to work together aha but anybody wà lóun ò fẹ́ peace yẹn it has no person going to be pieces according to the book of Thessalonica second Thessalonica chapter three verse sixteen so peace yẹn ọlọ́run promise only èdè Nigeria. we going to have it àti orílẹ̀-èdè náà bá dẹ̀ ní peace táwọn èèyàn ṣe dáadáa the government they will give the credit to God and to the leader and to the president and so shall it be and torí ẹ̀gọ́ náà ni a dẹ̀ fẹ́ kí nígbà tí a bá máa lo eight years ni pé kàn máa sọ pé yes àti ìrìnjọba bíi ti Tinubu for better the Nigeria has totally received change bó ṣe jẹ́ nìyẹn love you daddy love you Nigeria love you everybody but ẹni tó bá ń ṣe burúkú èmi ò love yín o that refuse to repent I, I don't love you ẹ má gbàgbé àwọn ọmọ yín òun náà ta tòtòrí wá lónìí àrẹgbẹ́ wà ń bẹ́ o bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn ẹ tí fún mi lówó ṣá ẹ mú à mo ah, mà bá ah, à á mọ̀ dé ṣé jẹ̀bú jẹ̀bú kọ́ ni wọ́n wọ́n ṣe odó tètè òkè ńlá wọn anyway ṣá anyway wọ́n lè láwọn náà bọ̀ tẹ́ ẹ tí fún mi lówó wọ́n ní wẹ́ẹ̀ dínú dínú wà ní wà. <laughs> ọmọ ọmọ aṣíwájú lọ rẹ dáwọ kẹ ẹ mọ̀ pé òyìnbá òyìnbá ẹ mọ̀ pé tọmọ kogi ẹ mọ̀ pé àwọn kogi lọ ẹ wọ́n máa ń fẹ́ dàbí kogi ó ti yé ibẹ̀ ẹ mọ̀ pé wọ́n máa ń fẹ́ dàbí <laughs> wọ́n máa ń fẹ́ tó kogi bí kogi sọmọ ọ̀ṣà ẹ ṣáà ti mọ̀ nǹkan tó bá pè kogi <laughs> eh, it's fine it's fine òun náà wà á <laughs> pè wọ́n náà á pè wọ́n náà bàbá náà ò ní gbàgbé bí òtí ẹ̀ bá ó kọ́kọ̀ ṣe dáadáa ni bí ò bá tiẹ̀ ṣe tó torí ẹni bọ̀ torí tèmi gan wọn ò lè bàbá rà wọn tiẹ̀ ó ṣe yẹn many compensation mo díẹ̀ wọ́n ti sọ ọlọ́run sọ fún mi ó ti yé bẹ́ẹ̀ ọ̀dẹ́jà gàgbé kò sí problem dídò will be alright I believe. Dino will be all right. I'll be all right. You'll be all right. So, so everybody will be all right. Okay. Let me be. Let me go for now. I'll come back again. Let me drop my daughter, and I will come back about the issue that those people talking. So yeah, àwọn kan tó yẹ move mójútó. Káwọn yẹn your máa take it for granted. I want to àwọn I will call Laura. kan, lọ ja ilé níbì kan, wọ́n lọ ṣe kinní níbì kan. Àwọn kan á take it slightly. I don't take it lightly gbogbo tó bá sọ mo máa sọ pé kan investigate èmi mi ṣe wà mo wà ní under investigation for long time tí mo ti dé Canada so if i'm a bad person nígbà tí mi ti mọ̀ pé wọ́n investigate me i will be arrested by today wọ́n ti kó pàgbẹ́ sọ̀tà mi but thank God n téèyàn bá ṣe o ò lè hide ẹ̀ okay anybody will know you n tó bá ṣe rí o ti yé everybody ẹnìkan mọ̀ ẹ́ lórí Facebook yìí ìlú ìlú ìlú tí ayé ti ìlú ayé ni ṣé o ti yé ìlú ayé tó yẹ pé àwọn ọ̀run gan-an wọ́n máa ń rí o ti yé ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mọ́lẹ̀ ẹ̀kọ́ sí adúpẹ́ fún yàyẹ̀ lógo ẹ ṣé bàbá nígbà tá a bá ṣiṣẹ́ má jẹ́ ajé àpò ìsọ́kọ̀ nìkan tí ò ní jèrè jẹ́ ká jèrè tó pọ̀ jẹ́ káwọn ọmọ mi jèrè kí ìjọba yìí sẹ́ẹ̀ bámi dó ti gbogbo wọn pátápátá àti aya àti ọmọ wọn àti ilé wọn gbogbo àwọn tí ó ṣe olórí wa ní àkókò yìí mo gbàdúrà fún ìfẹ́ tó tọ́sẹ̀ ní ọkọ̀ gbogbo wọn láti fẹ́ràn orílẹ̀-èdè náà láti liberate orílẹ̀-èdè náà kí àlàáfíà kó jọba ètí àti ìrírí kí àlàáfíà ní east west and north and south kí ìbùkún ńlá gbogbo ohun tí a rò pé kò lè ṣe ṣe kó bẹ̀rẹ̀ sí í ṣe é ṣe kí àwọn ọ̀dọ́ kó bẹ̀rẹ̀ sí í kó gbogbo ètò bá jẹ́ jàgídíjàgan kó bẹ̀rẹ̀ sí í kó gbogbo ọwọ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n ronúkúwàdà kó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa gbogbo olórí wa gbogbo àwọn tí owó ibi tó wà pátápátá kí wọ́n kó gbogbo ẹ̀ wá o ká rìkọ́fà ká sì lówó ṣe gbogbo tá a fẹ́ rí ṣe bẹ́ẹ̀ ló máa rí ìyàwó ò ní jẹ wá ara ò ní ní wá ìtura ní o bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa àmín a ò ní dòkú ikú pọ̀ gan ní ọdún tó kọ ní ìjọba tó lọ ẹ̀ ní ìjọba yìí àlàáfíà púpọ̀ ni yóò wà àìní gígùn àti àlàáfíà torí pé ẹni tí inú rẹ̀ bá dùn tó sì rí jẹ torí mọ́ yóò ní àlàáfíà bákan náà bẹ́ẹ̀ ni òṣì máa pa ènìyàn wọ́n ò fẹ́ àfẹ́ ìṣe àti òṣì ní orílẹ̀-èdè wa kò ní símọ̀ àlàáfíà níṣẹ́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 now and forevermore. Amen, amen, amen in Jesus' name. Seven powerful hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah ẹ̀yìn ògùn ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé gan ni tó bá ti di ní ọjọ́ sunday tí bá ti rí àbí tomorrow is friday so whatever i have i'm going to share for you ẹ̀yin sẹ́ bá but me if anybody take me for granted don't take me for granted i need money also i'm going there, i put a lot of things and then once you tell them in bíbá èmi náà dẹ̀ ti àti ọlọ́run ti ready for everybody ó ti yẹ yín kì í ṣe mi o ọlọ́run ti ready fún anybody tó bá ń dọdẹ mi pé o máa dẹrù lóko wúwo mi èmi o mi ò lọ́rùn gbèsè mi lọ́rùn wàhálà mi lọ́rùn ẹjọ́ so gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ w lọ́wọ́ níjọba tó lọ yẹn torí nísìnyí dáàdì mi ò ra fúrá kò tọrọ fúrá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni dáàdì Ṣadé wọn ò tọrọ fúrá o wọn ò dẹ̀ tọrọ mẹ̀núnù wọn ò dẹ̀ tọrọ kí lórúkọ ẹ̀ àti túwó bẹ́ẹ̀ ni èmi náà ò dẹ̀ jẹ túwó lọ́wọ́ yín mi jẹ mẹ̀núnù mi jẹ kankan mi tọrọ fúrá mi tọrọ kankan o sọ gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ fúrá tẹ́ jẹ mẹ̀núnù tẹ́ kó pẹ́ ṣe ṣe nǹkan tẹ́ tún jẹ súyà gbogbo yín pátá ẹ̀ máa pọ̀ o ó ti yẹ yín àwọn ò tọrọ fúrá àdẹ̀gbà contract àbẹ́ fún wa mẹ́ni ẹ̀ so tó o bá ti mọ̀ pé o display lot of Ma worry, o máa sọ táàsì ọ̀ nàìjíríà ní money and we want to recover back back for now. <laughs> àtàrà àràfúrá lọ́wọ́ owó mẹ́núnú àmàrà àràfúrá bẹ́ẹ̀ ni o <laughs> ẹ ṣe o dádì <laughs> àwọn tó bá kú ẹ̀jẹ̀ má jò pẹ́ bá wa píkì wọn ẹ bá ìjọba yẹn ó ti yé yín gbogbo ibi tó ń gbowó wa tó kó sí ìjọba àwọn méjèèjì tó rúùlù tó jẹ́ number one and number two ó ti yé yín àti nọ́mbà three number three no no number three ò tiẹ̀ lọ́wọ́ nọmba four ò tiẹ̀ nìyẹn ò sí báwọn sí nínú láti dàdí ẹ gbàjà ọmọ bàbá ní gbàjà ń ṣe nípa ìgbàgbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣèbí bàbá wa lórílẹ̀ o àwàlì àwàjọ pandapanda àwọn ò ṣe burúkú yóò <laughs> ti yẹ yóò ti yẹ bẹ́ẹ̀ yẹ ẹ tètè ẹ jẹ́ bá ti ṣẹ̀mí ẹ wá bẹ̀ mẹ́sìn o ẹ wá bẹ́ẹ̀ mí ẹ̀jẹ̀ bá ti ṣẹ̀ mí tẹ́ ẹ lọ́jọ́ mi sọ àwọn ẹbí ìbàdí tẹ́ lọ́ọ̀dì gbèsè tí lọ́rùn tó yẹn náà máa sọ gbèsè o gbèsè ń tẹ́ ẹ jẹ́ tó tẹ̀ jókòó nàìjíríà mẹ́ tẹ́ ẹ personalize gbogbo tẹ́ ẹ ṣe ẹ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bye for now.